bá mi cross pose bó ti wà lórí in, mú ọkàn mi yí ọba ọ̀run mú ọ̀rẹ́ wá sí ọ̀dọ̀ rẹ wọ́tàwọ́sàn tàdáríjì tàlàbà yìí bí rẹ ọkàn mi yí ọba ọ̀rẹ́ wá fi ọ̀dọ̀ rẹ̀ wọ́táwó sàn tàdárí jì tàlàbà ìgbì rẹ̀. Hmm, thank you, Father. Thank you, Lord. Ẹ ṣeun o, bàbá ẹ ṣé o Jésù adúpẹ́ o bàbá àyìnbó o Jésù kí la bá fi san oore rẹ bí o ti tó láyé wa ẹgbẹ̀rún àwọn kò tó fún yín rẹ ẹ ṣé o bàbá ẹ ṣé o bàbá mímọ́ ẹ ṣé o Jésù adúpẹ́ o bàbá àyàn o jésù kí la bá fi san oore yín kí o ti wọ̀ tó láyé wa ẹgbẹ̀rún àwọn kò tó fún yín rẹ ẹ ṣé o jésù ẹ ṣé o bàbá ẹ ṣé o jésù ẹ ṣé o bàbá àyàn o jésù kí la bá fi san oore yín bí o ti pọ̀ tó nílé wa. ẹgbẹ̀rún àwọn ògùn tó fún yín rẹ ẹ ṣé o bàbá ṣe ni máa dúpẹ́ ṣe ni máa yìnyá o àìníye lóore Jésù ṣe ni máa dúpẹ́ bàbá ṣe ni máa dúpẹ́ ṣe ni máa yìnyá o àìníye lóore rẹ o ṣe ni máa dúpẹ́ bàbá thank you father. ibi ilé mi ò gbọ́ òkú èkó ò sì tán lọ́bẹ̀ àti ẹ̀rọ̀pù ètò ìdúpẹ́. ìyá ẹlẹ́kọ̀ọ́ wọlé wá sí wó ayé ní eléré rẹ̀ ò ṣe ní máa tó ṣe máa dúpẹ́ àyìnbó àìní eléré ṣe máa dúpẹ́ bàbá. Ah! <laughs> Thank you, Father ókè ah, ó ti ẹ̀ múra bí àwọn ajìyà ni àmì à ó yá jẹun o jẹun wá ṣe ó fa yòó kọ́ńkọ́ńkọ́ńkọ́ń o ò ní kí ni ẹ̀ mú fẹ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan wáyé náà ìfìtì o turn turn your back ee jẹ́ kí wọ́n jẹ́ sí àkóyí búrókédì sorry. <laughs> Ah, ìwọ ló máa ka báìbù báyìí lónìí ṣé ká gbé báìbù jẹ́ kí gbé kámẹ́rà sí ibà let me drop this camera here tí n bá jókòó sí o máa wọ ọyàn mi o mo jẹ́ kó lè wù mí ṣe ni máa dúpẹ́ ṣe ni máa yìn ọ́ jẹ́ ká jò máa ba platform jẹ́ mi ìfẹ́ kọ àti jẹ́ pé àìníye lóore Jésù ṣe ni máa dúpẹ́ bàbá ah orin bàbá sọ nìyẹn orin tí bàbá sọ ní kọ yẹn tán kọ fún Davido yẹn orin yẹn nice gan <laughs> òbí kù bá nà á ah, òbí kù bá nà ah, òbí kù bá <laughs> tá a bá pè tán wàá sọ nǹkan tó ṣẹlẹ̀ fún yín ah àwọn ọmọ Yíbò àti Yorùbá àti bẹ́ndẹ̀ wọ́n ti gbà ń sìn <laughs> àwọn ló ń lead lọ́wọ́lọ́wọ́ àwọn lóore òbí kù bá nà eh. Miku mana. Eh, Baba Sani Ade. Baba Sani ń kọrin o. Ah, energy Baba Ọlọ́run jọ. Fíìmù náà ní energy o. Energy, energy, energy. Ah, energy, power, power, power. Ah, energy. Hmm. Hmm, ẹ jẹ́ a gbàdúrà. Bó ti wù kó rí. Bọ́jọ́ lọ́wọ́ pọ́n. Dálíkà <laughs> jẹun. Money na water. <laughs> mo máa ra omi sínú kẹ́ẹ̀gì tí bá ń jáde lónìí máa lọ máa bu fún ọ nínú mọ́ mọ́ nínú wọ́tà tí wọ́n bá béèrè lọ́wọ́ mi pé wọ́tà pù kọjá máa pọ̀ lọ́pàá <laughs> máa nínà mọ́ nínà wọ́tà slang tó rè nílùú mẹ́lẹ́yẹ mọ́ nínà wọ́tà <laughs> bọ́ gbogbo aráàlú mi wọ́n sì pariwo pé ìlú no good the country style is hard <laughs> and everybody celebrating i gonna celebrate i gonna jubilate everybody show off everybody show off everybody show off and people complain that the country is hard ah and everybody showing off. <laughs> ah, i will take water. Todimọ, mo ní na mo ní na wọ̀tá. Ní bá dé ibi tí mo ti fẹ́ ra àwọn oúnjẹ àtàwọn ọkọ, màá bu, I'll give it to them. Mo ní na wọ̀tá. I'm going to use that. Ah! Oh God. Ẹ jẹ́ àgbàdúrà ṣá máa gbàdúrà ọ̀la ń bọ̀ wá dára àgọ̀ má ronú mọ́ ọ̀la ń bọ̀ wá dára ó yá má sọ retí ìlú o nígbà ìdánwò arákùnrin arábìnrin ṣá máa gbàdúrà nígbà gbogbo ó rí ọgbà tí o rò pé kò gbẹ̀bẹ̀ o olúwa gbọ́njẹ ènìyàn lọ máa sọ̀rẹ́ tìǹú o máa sọ̀rẹ́ tìǹú o máa sọ̀rẹ́ tìǹú o nígbà ìdánwò arábìnrin arákùnrin ṣá máa gbàdúrà nígbà gbogbo orí ọgbà tí o rò pé kò gbẹ̀bẹ̀ o ọlọ́run gbọ́njẹ ènìyàn lọ ọ̀pọ̀ iná ti sọ̀rẹ́ tí o torí wọn ò lówó wọn ò rówó kó jẹ wọn ò rówó jí ọkọ ẹ̀dá ti sọ̀rọ̀ etí wọn nù torí wọn ò tí ì lọ́kọ wọn ò ṣèyàwó bí Davido ọkọ ẹ̀dá ti sọ̀rọ̀ etí wọn nù torí wọn ò mà rówó ra private o ẹ̀yin ará mi o kò sẹ́ni tọ́lọ́rùn gbàgbé <laughs> ṣùgbọ́n láwọn kan tó nira private jet wọ́n máa fi kú <laughs> àsìkò ní kò tó ó lè jẹ́ bàtà tó fáìn ló máa jẹ́ private jet ẹlòmíì ṣètìyé so master retino arákùnrin àti arábìnrin tolúwa ni ah maybe you are going to read Bible for me today let's do it together okay my <laughs> girl ìwọ́dà bọ́lá náà fún àìgẹ̀ yálàyà <laughs> kí ló tó bọ́ǹdì rẹ̀ tó lè fi sílẹ̀ tan it ah. tan fa mi kí lorúkọ ó sì mo like style yìí o it's nice. See? tó pé mo rí tẹ́lọ̀ tó náà sí lára àwọn aṣọ yìí lọ́kọ̀ mi kan fún ọ ní gíní kan bá ń gara kankan rẹ̀ fẹ́ràn kò ní da fún lẹ́sọ̀ da fún gíní. ó yá you are welcome to this platform ẹ mọ̀ pé ẹlẹ́rìí ẹ̀yẹ là wà <laughs> nígbà tí <laughs> nígbà táwọn èèyàn fẹ́ kárẹ́ rìn <laughs> we go laugh ọ̀tá wa ló ní ìbànújẹ́. Let's pray. Let's what? Let's pray. Let's what? Let's pray. <laughs> Heavenly Father, eternal rock of ages, we worship you, Lord, for this moment. We appreciate you so much because there's nobody like you. Exactly 10 after 12. We started around 12 o'clock. The God that is accurate, the Father that is all for Father. you are above all other, other nations, above all leaders, you are above this world. Daddy, I say thank you for this moment. I worship you for the people under our platform right now. For those who are coming, for what you have done, for what you're about to do again. Thank you for the wonderful children you have given unto me. Thank you for this wonderful land I live, that is Canada, my country. Thank you for the tribulation. Thank you for the trouble. Thank you for the victory. Thank you for everything. Thank you for the difficulties time. Thank you for the time that are going to we are going to be relieved. Thank you, Lord because you allow tribulation, trouble, for us to call upon you, to believe in you, so you can give us victory, so you can make way for us, so we can believe in you. You have the plan, it's your direction, it's your plan concerning us. Receive our praise, thanks in Jesus' name. Forgive us our sins, O Lord. Have mercy upon us in the mighty name of Jesus. This afternoon, I'm about to speak the word belongs to you. Lord, turn my mouth to yours. Speak to me. Bless your people. Bless me. Bless my children. Bless your daughter you've given unto me. Those who love us specially, who care for us, Father, please care for them. Bless me. Bless them. All our trouble, all our troublers. Father, we commit both of them to your care, the troubles and the troublers. Father, Lord, trouble them destroy the trouble and the troublers. In the mighty name of Jesus, we are about to decree, let it be established in heaven, on earth. Answer our prayers speedily. Bless us financially, materially, spiritually. Release your new anointing upon us. Any man or woman, every power of darkness, working to paralyze our spiritual life or physical life, they shall be paralyzed. How will not be paralyzed? My children will not be paralyzed. My people will not be paralyzed. Our nation will not be paralyzed. Our well wisher will not be paralyzed. So shall it be. I pray, Lord, for wisdom, understanding. Father, release it now. I pray for perfect healing for those who are sick. Heal your people. Heal your land. in the mighty name of Jesus. I pray, Lord, for those who are mourning. Father, please remember them. Wipe away their sorrow, their tears. Turn the sorrow to victory now for them. Let their situation change for better. For those who are rejoicing, I pray that your joy will never be destroyed. You will jubilate more. You will celebrate more. And for those people who are celebrating their birthday, who are our people who love us. You shall live long. We shall celebrate more. It shall be well with you. It shall be well with us. It shall be well with all of us, both physically and spiritually, financially and materially, in all form. So shall it be. And I open this platform in the name of the Father, the Son, and the Holy Spirit. We start this platform today with prayer It shall be end with prayer, as shall it be? And our prayer shall not turn to abomination. We shall receive quick, re quick answer in the mighty name of Jesus. Our people shall not be bound. We are set free totally. Your Shekinah glory, your beauty, your beautiful glory, your powerful glory, your anointed glory, the glory that opened doors the glory that heal, the glory that settle problems, the glory that make things happen. Father, let the glory be sent upon everybody, be sent upon us. I pray for our land. People are complaining every day. I pray, Lord, that you shall touch those areas that a lot of people are in agony. They shall be eased They shall be relief. When these people are relief, I will not be, it will not be difficult for me to succeed in life. Together with my daughter, my children, I say, oh, in the mighty name of Jesus. Thank you, Father, because you answer prayer. I worship you, Lord. And for those who want, who are taking me for granted, I pray for you as from today. The Lord will treat you the way you treated me. Those who take me for granted, the Lord will take you for granted. People will start to take you for granted. The Lord will treat you the way you treated me. So shall it be. Thank you, Daddy, once again, because you answer prayer. We are about to read your word. We are about to speak your word. Lord, speak through my mouth. Use me mightily. Don't trash me. Don't abandon me. <laughs> Yerika pasatayababa. Negerebo yaba. Let your glory your glory be set upon me. Clothe me from my head to my toe. People that sees me, they shall see your glory. Those who see my daughter, they shall see your glory. Who see my children, they shall see your glory. I am a daughter of the Most High God. Yes, they shall see, people shall see the glory of the Most High God on me. I am a carrier Yes, of the glory, of the power, of the anointing, of the Most High God, together with my children, together with my people, shall be well with us. God, hope now. For those of you who are celebrating one thing or the other, I pray, Lord, that your joy will not disappear. That joy will not die. It shall be permanent. In Jesus' name. For those who want to be celebrated, As other people have been celebrating, they've been celebrating many things, you shall be celebrated also. Your day of testimony, of joy is coming. Nari Naribobo Sokaya Baba. Any man or woman sending people to frustrate me. I'm telling you and I declare to you now, my life will not be frustrated. Your life will be frustrated. Yerika Pasatayaba. Negerebo, as you wish me shall be your portion. You want to withdraw my peace, your peace will be withdrawn. Nobody can withdraw my peace because I rest in God. I believe in Him. I trust in Him. I look unto the Daddy, my Heavenly Father, the author and the finisher of my feet. No shaking, because I stand on the rock. Yes, Marika po sotayaba, negerebo sotayabaria, maro sotayababa, kasapa yaria, bó ṣe jẹ́ nìyẹn o, kò ní yí padà àṣẹ àṣẹdá àwọn ọwọ́ burúkú ètí arán mo gbàdúrà those evil ends shall be withered the owner of the hand shall be paralyzed every arrow the enemy fire we fire back to you now send we send it back to you no weapon fashioned against us shall prosper any tongue that rise against us on the judgment day shall be condemned I pray for every tongue speaking evil about me and my daughter and my people I pray you shall be condemned. The Lord shall judge you. The Lord will raise his standard against you. The Lord will fight you as you are ready every time to fight me, to fight my platform, to fight my children, to fight my daughter, to fight whatever I do. The Lord will fight you. It will render you useless. Whatever you plan for me shall be your portion. In Jesus' name. Thank you, Heavenly Lord. I worship you, Daddy. I pray for Nigeria once again. The problem of that country let it be detected. When it's sin be detected, when that problem is detected, it shall be solved. Problem detected, half solved. They shall be solved. Total solution to all our leaders. They will not misbehave. They will not crush you. They will continue to have your fear. They will fear you. They will do your will. They will love their people. They will feast what need to be feast. They won't be selfish. Anoint your selfishness shall be destroyed in the mighty name of Jesus. Because any man or woman that been elected to power, they are not elected for themselves, but for the citizen, for the country. They shall fear you. They shall be, they shall serve the country. They shall fear you. Yes. The fear of God is the beginning of wisdom. The wisdom will not depart away from them because they will fear you by fire, by force. They will do your will so shall it be. As I'm praying for that country, praying for people to be settled. Some people want my life to be <laughs> to be ruined. If you want me, my life to be ruined, you shall be ruined. <laughs> You'll be burned to ashes. If you want my daughter life to be ruined, your life will be burned to ashes. The Almighty God will fight you, consume you, destroy you. So shall it be in Jesus' name. But those who want me, who wish me good, who want peace for me, Peace of God in our land. Peace of God in our home, in our marriage, in our business. Whatever we lay our hand, we shall prosper. Gbogbo àwọn tó ṣì ń kẹ́gàn mi báyìí, ẹ ó <laughs> ẹ ó padà sunkún láàṣù. Bẹ́ẹ̀ lórí olórí ọ̀rọ̀ mi, ọ̀tá ẹ ó sunkún. Bẹ́ẹ̀ gangan lórí Jésù agbára wa, àmín. You are welcome to this platform. Many of you on this platform when you when somebody is praying you don't say amen ẹ máa ń wò ní ẹ má bínú pé mo fẹ́ ẹ máa ń wò bí bọ̀bọ̀ and if I don't pray if I don't come out be praying be praying I'm praying when I'm inside okay nobody there is no day there is no minute I will not pray o but tá a pray tẹ bá dẹ̀ fẹ́ pray you say amen if you want to come under this platform okay tó bá dẹ̀ pẹ́ ti yodi mo gbàdúrà fún àwọn àná ètì tó yodi níbí àwọn ẹ̀mí tó yọ odi tó ń wò mí àwọn ẹlòmíì kan làjú sẹ́ torí bí èyí sọ o ó láwọn kan ní etí wọn fi gbọ́ bóyá ńgbà tá à ń gbàdúrà wọn gbọ́ràn mo gbàdúrà fún etí tó di tó wà lábẹ́ ohun mi mo gbàdúrà gbogbo igi tó ń fi dín yín létí ẹ yo ká yọ kúrò bẹ́ẹ̀ ni ojú tó ń wò mí pé kí ló ń ṣe àbí tó lóun pa máa wò pa ni a máa fojú ba tiẹ̀ jẹ́ gbogbo ojú burúkú bẹ́ẹ̀ lórúkọ Jésù mo gbàdúrà iná ẹ̀mí mímọ́ kó máa kó fọ̀n sójú náà lórúkọ Jésù gbogbo ẹnikẹ́ni tó wà nínú orí pláfọ́ọ̀mù mi yìí tó sì jẹ́ abínú ẹ̀ normal they love to stick into the platform they love to monitor gbogbo àwọn tí ẹ̀mí èṣù bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ tì mí lórúkọ Jésù ó ya iná kó àfihàn gẹ̀yìn sọnù àfihàn gẹ̀yìn sọnù àfihàn gẹ̀yìn sọnù àfihàn gẹ̀yìn sọnù gbogbo ogun tó so mọ́ platform mi gbogbo ogun tó so mọ́ ayé mi àfihàn gẹ̀yìn sọnù àfihàn gẹ̀yìn sọnù àfihàn gẹ̀yìn sọnù àfihàn gẹ̀yìn sọnù àfihàn gẹ̀yìn sọnù bẹ́ẹ̀ lórí kò ní í padà Jésù Olúwa wa àmín you are welcome either you say amen or not we are here to i'm here to send the message finish ó ti yé psalm twenty three là ń lọ tolúwanimi i will read it don't worry i want you to read psalm for me but i will read it do whatever you want to do oh ṣì dàbí india <laughs> thank you a máa lọ ka sam olúwa tó ń Salisu ẹ pẹ̀lẹ́ mà Salisu mo mọ woman kan ní uba tẹ́lẹ̀ manager uba ṣẹlọ́balẹ̀dẹ níbo ní woman yẹn no assistant uba kan bá mi sí Salisu very nice woman àwọn ló bá mi máa ń monitor account mi nígbà yẹn nígbà tí mo kọ́kọ́ open account uba Hmm. Hmm. ẹ pẹ̀lẹ́ gbogbo àwọn tí a fìjà ṣe gbogbo àwọn ẹ̀mí ìjà ẹ̀mí burúkú tó lọ káàkiri orílẹ̀-èdè nàìjíríà Oh Lord, silence them. Because some people believe now that if they don't fight, they cannot make money. If they don't make war, wage war against each other, they cannot make money. If they don't do terrorism now, they cannot make money. If they don't steal, they cannot make money. The spirit of bad habits in our nation, oh Lord, condemn it. Oh Lord, destroy it. So shall it be. In Jesus' name. Kí n tó ka sáàmù tí mo fẹ́ kà mí ní pẹ́, mo kàn fẹ́, I want to advise people, okay? In, my, in Nigeria, to the level of àwọn content creators yẹn àwọn content creators ẹ ń gbọ́ content creators they be content creators in if there is no trouble they don't trend him even when they are celebrating nígbà tó ń celebrate they will make sure some people they want to see bad thing they will create one problem in fact in our nation go and check it very well go and check it very well they make sure bá a bless it o there is always a problem and some people believe when there is no problem they cannot succeed they cannot make money are you getting me so little things now go and check it exactly bá a ṣe sọ pé we have a lot of terrorism in our country we have a lot of trouble a lot of killings is going on the same way they, the same thing wọ́n ṣe wọ́n ti gbé dé orí media until we tá a pariwo níjọ́ yẹn tí wọ́n bá ń ṣe nǹkan tó yọ̀ you just see that that spirit kan and ẹnìkan ló wà tó jẹ́ tó jẹ́ spirit yẹn o that person operating the spirit you may see somebody tó jẹ́ pé it may be the starter but it may not be the fire that is under that is actually causing the fire you understand me it may be the one to consume but ó lè jó òun ó lè má jó òun gangan ní fire yẹn so people believe that and especially ní ilẹ̀ gbogbo nàìjíríà ló ti ń ṣẹlẹ̀ ń sìn bọ́ tó ń ṣẹlẹ̀ dáadáa nílẹ̀ yorùbá wọ́n máa gbàgbọ́ wípé tí ò bá sí wàhálà they some people just and let me tell you anywhere tí àlàáfíà ò bá ti sí ọlọ́run ò sí níbẹ̀ bẹ́ẹ̀ ni anybody tó bá sì ti máa ń láìkì tó yẹ pé you always like trouble all the time it's a devil it's a devil messenger ó ti yé it's a devil messenger but let us go to psalm twenty three àkọ́mọ́ àká náà ní ká máa ó ti yé àti gbàdúrà let's go let's just read psalm twenty three oh this iphone ti full o mo ti ẹ̀ fẹ́ ra tecno mi mọ́ mi náà ti ń ta tecno sítorí yẹn máa ṣíìpù gbogbo àwọn nǹkan tó bá wọn tó wọn báyìí wọn pé gbogbo nǹkan oníkálukú ní táìmù ara ẹ̀ wọ́n ṣe ni wọ́n ti ń tán mo fẹ́ torí bó ṣe wọ́n tó kò yẹ kó rí ẹ̀ ti fúlù kó máa sọ pé fóònù ká má fẹ́ tẹ̀ ká má lè rí tẹ̀ jẹ́ kí n fi lọ wára ọlọ́run wọ́ torí tó bá ṣe tó máa mi wo orí fóònù bá mi wò bóyá bóyá bá mi wá tẹ́kínù iye tó máa máa yẹn ò ní lè ju thirteen dollar lọ every month bá fẹ́ máa san for monthly. ẹ jẹ́ ká kàn ká sáà ẹ káàbọ̀ síbí. Olúwatóyìn, ẹ pẹ̀lẹ́ ma. Ẹ jẹ́ ká ka hmm. Only the Lord is my shepherd. Ìwọ ńkọ́? The Lord is my shepherd. Olúwa ló olùṣọ́ àgùntàn mi. The Lord who is your own shepherd? Who is your backbone? Who do you trust? Who is your God? Who do you rely on? Who do you trust? I lack nothing. I will not lack. Even when people want me to lack, I will not suffer. Even when people want me to suffer. It made me to lie down in the green pasture. It led me beside this quiet water. The situation you find yourself right now is very quiet, isn't it? you find your even you know something need to be bubbling but right now it's still like beside you are light you lie down in the side of quiet water but don't let me deceive you because it's not rolling it's not moving like sea like okun <laughs> sorry like sea you know it doesn't mean it's not it's dead because it's not making noise it doesn't mean it's no longer alive ọ̀sà àti òkun odò omi dẹ̀dẹ̀ ni wọ́n but they are different different quality and they work they live different life you understand me they look different alright okay let's continue he make me to lie down in a green pasture he led me beside a quiet water he refreshed my soul he guide me along the right path. Okay? At times when things are quiet, it doesn't mean you are gone. It doesn't mean things are no longer, you are no longer in existence. Although, should I tell you something? A lot of people will write you off. They will write you off at that moment that things are very quiet in your life. You understand me? Because most of the time, When things are quiet in your life, there's no way for demon to come in, to come and steal. Ṣé kí n ṣépè fẹ́ni tó ń flag show yìí? Ẹ má jẹ́ ṣépè o, ẹ má flag ẹ̀. Bóyá tẹ bá dẹ̀ fẹ́ flag ẹ̀, bó o bá ṣe ń flag ẹ̀ yẹ k'Ọlọ́run bá mi flag ẹ̀ bẹ́ẹ̀. Bó o bá ṣe ń ṣe fún platform yẹ k'Ọlọ́run jọ. Ọlọ́run jọ gbogbo ohunkóhun tí èèyàn bá ń ṣe fún platform yìí, bó bá ṣe ń ṣe ẹlẹ́dàá ṣẹ̀dájọ́ ṣàbàmì ṣe bẹ́ẹ̀ fún wọn. Bó ṣe rí nìyẹn kò ní yí padà. Okay? So, let's continue. Ṣé rí pàdúrà mo gbà fún yín? ṣé ti rí many times tí nǹkan bá quiet nínú ayé ẹ or maybe your life is just quiet it's quiet you understand me people just see that things are quiet let me tell you one secret do you know the time that it's quiet those quiet time and the light is on when things is when things are quiet make sure you, the light of your life is on okay so that when people are coming normally even when it's dark you will hear sound because your surrounding is quiet and also when it's not light when you have a light then you will see whatever want to come in you understand me so there won't be any way for demon because demon ẹsẹ̀ demon máa ń ó náà máa ń Yes, kìkìkì yes tó bá gbọ́ ìró ẹsẹ̀ tó bá ń dún kìkìkì mọ́lẹ̀ ìró ẹsẹ̀ tó máa ń dún gbà mìíràn ọlọ́run tó máa ń mì tó máa ń mì kanlẹ̀ ìró ẹ̀ lè mì tìtìtìtì ó ti yẹyin mẹ́yẹn ẹ̀ dẹ̀ ní mọ̀pọ̀ ọlọ́run ṣe ẹ̀ ṣùgbọ́n tó bá tún rìn ẹ̀ ní gbẹ́sẹ̀ nígbà mìíràn pé ọlọ́run ló ń rìn ṣòtiyé ọlọ́run tó wọlé tó ń jáde tó wà ní gbogbo ibi tí ó wà ní gbogbo ọ̀nà tí ẹ̀ sì ní gbẹ́sẹ̀ ṣòtiyé so you know Satan love to be ó gbúdọ̀ tẹlẹ̀ kún ó gbúdọ̀ mọ̀ ṣòtiyé tó má dẹ̀ ti ń tẹ ilẹ̀ náà ò ń gbọ́ wàá gbọ́ so at that moment tó bá quiet èṣù gan olè ráyè ṣe fẹ́lẹ́fẹ́lẹ́ and at the quiet time nígbà mìíràn That's the time you need God most. And that's why, I mean, that's the time God wants you to speak to Him. Okay? And God wants to speak to you as well. Okay? Most most of the time, when things are very quiet, when you just find out your surrounding is just quiet. Your life, even yourself, you ask yourself, why? My life is quiet sometimes. I mean, somehow. My business is quiet. My life is quiet. My home is quiet. Your marriage is quiet. Whatever your surrounding is quiet. You see, God is talking and God is moving. You understand me? He wants you to realize something. You understand me? He wants you to get something. He's sending some message and he's talking. Because God speaks in quiet time. Nínú ibi tí a rè pé kò sí ariwo tí ò ṣe yàn yẹn, God speak. And that's why a lot of when the Israelites passed through the desert for long time, he want to speak to them for long time because they are break off from him for long time also when they are in the land of foreign, that is Egypt. So in that that time, he wanted to speak to them. Many people ask God, they do do query, why? Why is it that the Israelites they say they spent forty years kiriko kiriko in the wilderness? Because the time, you know, I'm just telling you, make use of your quiet time. You may think people may think you are finished. That actually, tí gbogbo around about ti quiet bẹ́yẹn ó ti dòkú sẹ́sẹ̀ ó rà ráàdì ẹ fẹ́ jọ bí ó wà láyé o you are moving o but you are not seeing things the way it is ọwọ́ kan ni pé another one ni pé àwọn kan ti write it off they actually want you dead mo sọ̀rọ̀ fún ayé tèmi àti ayé àwọn olólùfẹ́ mi ayé tèmi àti tọmọ mi àti tàwọn olólùfẹ́ mi èyí tí àwọn ènìyàn fẹ́ pa lórúkọ Jésù ẹ ò ní ṣe pa mi ò ní ṣe pa ọmọ mi ò ní ṣe pa ògo ò ní ṣe pa ayé wa ò ní ṣe pa ilé wa ò ní ṣe pa mo gbàdúrà fún ara mi ní wákàtí àti gbogbo àwọn olólùfẹ́ mi ìwọ tí ayé fẹ́ kí ayé rẹ kàn silence kó gba bẹ̀dẹ̀ ipò kú mo sọ bí ọmọ ọlọ́run àti ikọ̀ elédùnmarè pé ọlọ́run yóò sọ̀rọ̀ jáde ọ̀rọ̀ tí a fi dá ayé àti ọ̀run yóò fọ̀hùn sí ọ your life will not be silenced to the grave. Your glory will not be silenced to the grave. Whatever concerns you, that the enemy have been speaking, that they want to rob you, they want to silence, the Lord will not allow it. The Lord will speak life. The power of restoration will do wonder in my life, in your life, in our home, in our children's life. So shall it be in Jesus' name. So don't forget, in the time that things are quiet, God speaking ẹni bíi tí ọlọ́run máa ti ń sọ̀rọ̀ jù tó ti máa báyàn sọ̀rọ̀ tíwọ náà máa gbọ́ òun ní ìgbà tí àkókò tí ara bá torí ẹ̀ ní ẹ̀ mọ reason o tí ọ̀pọ̀lọpọ̀ you don't know let me speak English a lot of people don't know reason why people a lot people a lot of people pray in the middle in the midnight okay because they believing everywhere will be quiet everybody will be sleeping There's not going to be too much uh, uh, distraction. In the quiet place, God speak. Even when the time that your life is quiet, your business is quiet, you see things not going well the way you want, the Lord is speaking. He speaks in silence. God speaks in silence. He's not a noisemaker. Although that silence means more powerful, When you realize it, when you understand it, you will know that even silence at times is more than noise. It's more stronger than noise. Okay, so that's why God still speak in silence. Okay, your surrounding that is very quiet now God is saying something. Kí ni Ọlọ́run sọ? Kí ló ń So in the wilderness The Israelites spent so much time, years in the wilderness because a lot of miracle happened. You don't know. Manna was provided. Unusual thing happened there because God do speak. He loved to speak to us. And every day full of noise. The world full of noise. All right? So if things are quiet, it's not going the way it is, you, you feel, God is speaking. I pray for myself and I pray for you. When God is speaking to you, speaking to your business, speaking to your finance, speaking to your marital life, you will understand the voice and the language of God. I and my children we will understand the language of God. So shall it be. In Jesus' name. Amen. Let's continue. Let's continue reading. He led me beside the quiet water. He refreshed my soul. Father, refresh my soul. Oh Lord, refresh my soul. Father, refresh my soul. Oh Lord, refresh my soul. Oh Lord, refresh my soul. You can pray it. Oh Lord, refresh my soul. Oh Lord, refresh my soul. Mo fẹ́ gbàdúrà kan. The evil power that set themselves on the media, harming people, Lord expose them. Lord destroy them. Lord destroy them. Lord expose them. Lord destroy them. The evil people hanging on social media, destroying people. Oh Lord, expose them destroy them, expose them, destroy them. All the evil people hanging on social media, destroying soul, destroying body, destroying progress, destroying good things. Such people, Lord, expose them. Lord, disgrace them. So shall it be. In Jesus' name we pray. Amen. He guide me in the right path for his name's sake. Even though I walk through the darkest valley, I will fear no evil. Even when time is difficult, when the day, when trouble, we you know darkest darkest time is the time that trouble so much. Trouble here, trouble there. You pray this prayer. Whatever the enemy, whatever the enemy is using right now as a problem for me, oh Lord, destroy the problem. Let the problem of my life lose value, lose power. Everything that the enemy have used as a problem for me, lose value in my life, in my children's life. Lose value. Pray to. Whatever the enemy is using for you as a problem, if that thing lose value, then you gain value. If that thing gain value, then it's you. Whatever the enemy is using for me as a problem, Father, let them lose value. Disvalue them now. Any weapon, whatever the enemy is using against me to disvalue me, Father, disvalue them. Whatever the enemy is using against my daughter, to devalue my daughter. Such things, Father, devalue them in the mighty name of Jesus. Father, devalue whatever the enemy have been using to devalue me. You will lose value as from today, and I will gain value. My children will gain value. And all my well-wisher all over the world, you will gain value. You will not lose value. So shall it be. In Jesus' name. Amen. Even when trouble, that verse 4, even though I walk through the darkest valley. I will fear no evil, for you are with me. Your rod and your staff, they comforted me. At that time, this verse four is talking about darkest time, trouble time, the time of sorrow, the time you are being beat, the rod and your staff comforted me. Even the time you are being beaten, the beating correcting you you take it like a beating okay you beat me you feel like okay it comforted me like you face you face trouble okay being a child of God being a good person you can face trouble okay the beating also comforted you okay the rod also ìbínú yẹn náà O sì fẹ́ sínú part right part It's talking about trouble, darkest part, fear you fear no evil, the whatever challenges. You are not afraid of it any longer. You pray this prayer. I don't want to be afraid of any challenges any longer. Father Lord, I want the challenges to be afraid of me. I don't want to be afraid of challenges. When people are afraid of challenges, challenges will bat your life. When you are no longer afraid of challenges, challenges they bow for you okay I will be more than my challenges I will rule my challenges my challenges will not rule me will not rule me I will rule over challenges I will conquer challenges the challenges will not conquer me I will rule over you you will not rule over me challenges will not rule over my children will not rule over my husband yes so shall it be people will be asking who is your husband mo ń gbàdúrà sílẹ̀ ni. You see, the problem the enemy have created for you, even comforted you at times. Out of the problem, they want that problem to consume you. The problem also comforted you. The problem also supported you. The problem also now strengthens you, directed you, releasing some energy that also to, you know, to strengthen you you are getting more powerful you are getting more strength you are now you understand things more but the trouble was being sent to destroy you i'm telling you that trouble it will not destroy you say it again the problem they sent to destroy me you will build me you will never destroy me any man or woman sent to destroy me you will never destroy me you will build me you will not destroy me You will build me. Challenges will build me. It will not destroy me. It will not ruin me. Challenges, you will not destroy me. And mo sọ bí ọmọ Ọlọ́run. malano, ìdààmú idamu ati ishoro. Oh, ní gbẹ̀mí mi. Lórúkọ Jésù, mo bolie belori. Oh, lórí. O ò ní You trouble, you will not ruin my children. But they shall overcome you. You will build us in Jesus' name. I speak to your life. All my well wishes all over the world. I don't know you, but I speak to those who love me that are not here. I pray for you that those problems they send to you to ruin your life shall build you. Those problems they send to me and my daughter to ruin us shall build us in the mighty name of Jesus. Yes, this place is very good for you because a lot of people they always dodge wherever they send, you know, the raw the evil the dark part the many things you know it comforted you okay that to tell you whatever the enemy sending to you you can actually pray to God you can actually turn it to whatever will suit you okay àwọn Yorùbá kan mi English kan sọ pé when they are throwing the block they are throwing the brick on you you know to hunt to hunt you to destroy you you know what continue you gather it and start building with it all right So you'll be more powerful. And the people throwing things against you, they are going to be more weak because they are throwing things. They are throwing things. Out of things they throw at times, at the end of everything, you find diamond, you find gold, you find river rupees, you find a lot of diamond, I mean, a lot of precious things on what they are throwing. You pray. Whatever. I know that it's not easy for people to be throwing things. They injure you, they turn, you know, they give you sky at times a lot of mark on your body you know even spiritually olúwa mo gbàdúrà báyìí you pray this prayer mo fẹ́ sọ ní yorùbá olúwa ṣojú àpamọ̀ yẹn tí àwọn ọ̀tá fún mi sọgbẹ́ ìdìràwọ̀ fún mi whatever the enemy have used to the mark the enemy has given to me you know to tarnish me to disgrace me turn it to star my father and my Savior, turn it to star <laughs> yerika pasatayaba I am a solution center. That mark in my leg, in my body, spiritually, shall make me a star. Gbogbo ojú let me tell you something. When you look at your body, a lot of people, you see a lot of things in your body. Ah, kilo date, kilo kí ló tó wà. Ṣé gbogbo ibi tí star wa. gbogbo bẹ̀ ni ọ̀tá máa ju òkúta sí. Tó bá máa dúró àgbà kò sí, tó bá yá, wọ́n lè lájẹ ni ẹ́. Ṣojú ẹ tọ́lọ̀ ń gbọ́ tiẹ̀ gan. There's nothing they will not do. They will tell you there's nothing they will not do but don't worry um mo this day kì í ṣe pé mo ṣe ń learn and God is helping me with some things you know you are going to pray oh Lord oh, let me overcome help me to overcome all the weapons of the enemy oh Lord help me to overcome hi Bola Folashade have you overcome all my enemy every tongue speaking evil, evil against me against my children ẹnu yín máa kún bẹ́ẹ̀ ló máa rí kò ní padà we are praying for people and we are also causing enemy but don't be enemy okay if you are my enemy if i'm not your enemy ẹnu ẹ máa kọ last last kì í ṣe rọ god bless you now verse five you prepare a table before me in the presence of my enemy you anoint my head with oil my cup overflow you prepare a table before me. You don't see yourself? I can tell you authoritatively that Lord has prepared a table before me. Yes, in the presence of my enemy. You won't ńkọ́, they have not. You believe that until you have a million, you have a you have a lot of money with you. The Lord, say it to yourself, the Lord has prepared a table before me in the presence of my enemy. My cup is overflow, and the goodness and mercy of God shall follow me all the days of my life, and I shall dwell in the house of the Lord forever and ever. Amen. Speak that to yourself. Oh, really? I can see. <laughs> I want to I want you to pray this prayer. Ojú tí o whatever the enemy have brought to my view for me not to see what God has for me. Ohun tí ọ̀tá ti gbé wá síwájú mi kí n má lè rí ohun tí ọ̀tá ọlọ́run fún mi àti ohun tó ṣe ó lọ cancel those things those things that the enemy has placed before me for me not to see what God has done for me father those evil things of the enemy father cancel them let me tell you something you are special when people that tí o bá believe pé wọ́n jù ẹ́ lọ àbí tán ti ẹ̀ jù ẹ́ lọ kó financially material tó ń bá fight ẹ àbí tó ń dìde ogun sí ẹ you are a great person Set yourself i am a great person i have something that that big money cannot buy and also money i will not suffer for money i got something that money cannot buy the integrity and decency is in me i am a good ambassador yes i will represent my god yes with a, my faithful with all my mind and forever till Jesus come. In Jesus' name. I got something that money cannot buy. But it doesn't mean you are not going to have money. It doesn't mean you are not going to. You understand me? But I'm telling you, I got something that money cannot buy. Do you have that thing? What money cannot buy? You need it today. Oh Lord, give me those blessings that money cannot buy. Integrity, money cannot buy. Dignity, money cannot buy. Faithfulness, God, money cannot buy. You understand me? Joy, money cannot buy. Yes. Tó bá lọ fowó ra, mo ti rẹ́ni tó máa nínú tínú bá ti ń bàjẹ́. Aṣayó, amọ̀ tó bá lówó wa lọ ra drug, amọ̀ tí a ṣe, a lọ club, a ṣàṣàyẹ̀. Tó bá tún ti ṣá lójú ẹ̀, tí yẹn bá lọ, a tún padà síbẹ̀. That to tell you that money cannot buy you joy. Money cannot buy you It can buy you clothes. It make you happy for some time. Can make you know. I have a lot of people. We know a lot of people, but I'm not saying I'm not condemning money. All right, because the Bible said money is all is the root of all evil, but money also has all things. You know, apart from God. You know. Mm-hmm. So you are going to pray this prayer. Oh Lord, give me those blessings that money cannot buy, and also money cannot rubbish. Give me those blessings that money cannot buy, and the same time it cannot rubbish it. Hmm. Just pray it. If you don't understand it, just pray it the way I say it. Oh Lord. I How you are praying? <laughs> Oh Lord, please, Lord, give me things that money cannot buy, and the same time, the things that money cannot rubbish. Father, release it to me. Give me those blessings. Blessing that money cannot buy. Father, release the blessing to me. The money, the blessing that money cannot buy. Father, please release the money, the blessing to me. I want to receive blessing that money cannot buy. Father, release it. Oh Lord, release it. Oh Lord, release it to me and my daughter. Father, release it. Oh Lord, release it Oh Lord, release it Oh Lord, release it Oh Lord, release it Oh Lord, release it Oh Lord, release it Oh Lord, release it the blessing that money cannot buy at the same time the money cannot rubbish it father release the blessing to me i need it my daughter need it my people need it father release the blessing so shall it be in jesus name we pray amen <laughs> thank you father thank you father. Father, prepare a table. Give me a testimony that my enemy will witness. Oh Lord, give me a blessing that the enemy will witness. They will see it. you go feel it you go feel am you go feel it ní ìmúrí give me blessing that the enemy will see you go see am bí orin kan báyìí orin Fẹlá kan wọ́n sọ di orin Christian ní you go see am you go feel it you go see am mi ì mọ bí wọ́n ṣe kọrin yẹn mọ́ ẹ ti understand but you pray prayer la fẹ́ gbà olúwa fún mi ní ìbùkún olúwa tẹ ìbùkún sílẹ̀ níwájú mi láyé mi tí ọ̀tá máa rí the enemy will confirm that you are blessed yes. <laughs> be careful mm. so even though when the blessing comes again okay tí ọlọ́run yẹn tó bá tó ọlọ́run bá tún dá movement padà ṣó ti make sure don't allow <laughs> demon to patrol your surrounding don't allow demon in your in whatever you are doing don't allow too much of demon you understand me you cannot you cannot oh you cannot cancel them totally okay i'm telling you the truth okay but don't allow too much uh, you know demons movement all right <laughs> because what ti gbọ́ pé demon devil evil they will collect things from you ó ti gbọ́ rí wọ́n á tún máa fi yàn ẹ́ lójú ọwọ́ ẹ̀ náà ti gbà ó <laughs> they will collect things from you and they cannot trust you with that thing again they will tell you i don't trust you Is you though ìwọ ló o they bring it now they say they can't trust you it's a demonic things okay <laughs> thank you father when you have your things all right mọbi tó máa gbé sí mọbi tó máa fi sí torí tọwọ́ ọ̀tá bá bàá. <laughs> anyway ìyẹn bó ṣe jẹ́ lónìí ẹ mọ̀ pa ti gbàdúrà báyìí ẹ mọ̀ pa gbàdúrà a ó sọ fọlọ́run gbogbo ohun tí ọ̀tá sọ pé àwọn ti ṣe fún mi parí olúwa gbogbo bí ọ̀tá ṣe ń wò kó rí fún mi olúwa ló máa rí bẹ́ẹ̀ fún àwọn ọ̀tá mi ẹni fẹ́ kó o fìyà ẹni fẹ́ kí n jìyà tó fẹ́ kọ́ mọ̀ mí jìyà olúwa fìyà jẹ wọ́n gbogbo ẹnikẹ́ni tó ń wò mí gbígbé kí n jẹ̀yà láyé àbí tó ń rán ọ̀fà ìyà sí mi àbí tó ń rán ọ̀rọ̀ ìyà sí mi lórúkọ jésù olúwa jẹ́ kẹ̀dọ̀ abẹ́ jìyà olúwa jọ ń jìyà gbogbo ohun tí ọ̀tá láwọn dàbò orí ara wọn ọlọ́run ṣí covid dàbò wọn lórúkọ jésù gbọ́ ọwọ́ ọ̀tá ò lè dọ́dọ̀ mi i'm telling you ọwọ́ ọ̀tá ò lè dọ́dọ̀ mi tí àwọn èèyàn bá ṣe nǹkan kó tó ti pé wọ́n sọ lórí mídíà kan ọlọ́run á fi wọ̀n mi ó ti yé ọlọ́run á ṣe kí ni á fi wọ̀n mi hmm. hmm. thank you father <laughs> gbogbo iṣẹ́ òkùnkùn tí òkùnkùn ṣe àwọn ẹni òkùnkùn lórí ọ̀rọ̀ mi olúwa mo gbàdúrà fún wọn ìdààmú tó dọjọ́ orí wọn lọ ọrùn gbé bá wọn bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó tẹ́ pẹpẹ ìbànújẹ́ bí ọlọ́run ṣe sọ pé òun tẹ́ pẹpẹ ó ní ìyọ̀ ó ní ó ní ó ní àmì let me let me read it verse five àbí verse six of that eh, twenty-three I am coming verse six ó ní surely no let me read five again ó ní you prepare a table before me in the presence of my enemy you anoint my head with oil my cup overflow surely your goodness and mercy. You see, you see the way God prepare a table before you, the enemy also prepare their shame. They want you to eat their shame. They want to change your what God prepare for you. But it's a lie. That's why you got to you got to talk to God every day. And you got to be yourself and don't let anybody don't let anything cause you to be evil like that. So they will they are preparing whatever they, they, they want to eat. And God, because already, already, God has already prepared for you what you are, what you are going to eat in the presence of those, those, those enemy. The enemy, because they saw it, they want to, they are also preparing bitterness to, you know, to change that good, that uh, delicious meal and the good plan. That's the meal that God is talking about. The glory, the, the, the preparation, your future, your now and future, every good things. You understand me? The enemy also cooking. <laughs> Ó gbàdúrà kan gbogbo ẹni tó ń ṣe ìbànújẹ́ tèmi lè jẹ olúwa fi bọ́ wọn tọmọtọmọ gbogbo ẹni tó ń ṣe ìbànújẹ́ tèmi lè jẹ olúwa fi bọ́ lórúkọ jésù gbogbo ẹni tó ń ṣe ìbànújẹ́ fún èmi àtọmọ mi ẹni tó ń ṣe ìbànújẹ́ kí n lè jẹ ìbànújẹ́ kí n lè mú ìbànújẹ́ gbogbo ẹ̀dá bẹ́ẹ̀ ni kò fi ìbànújẹ́ àti ìbànújẹ́ oúnjẹ àti ìbànújẹ́ omi àti aṣọ ni kò fi wọ̀ ni kò fi bọ́ wọn lórúkọ jésù gbogbo ẹni tó sọ wípé you prepare a table before me and in one now they start the cooking their own bad thing that their bag dey cook dey prepare they shall eat it themselves gbogbo ẹni tó ṣe ìbànújẹ́ lóúnjẹ láti fi bọ́ èmi àti dọ́tà mi olúwa jẹ́ kí ẹ̀dá bẹ́ẹ̀ jẹ ìbànújẹ́ lórúkọ jésù gbogbo ẹ̀dá tó ṣe ìbànújẹ́ lóúnjẹ láti fi bọ́ èmi àtàwọn olólùfẹ́ mi olúwa jẹ́ kí ẹ̀dá bẹ́ẹ̀ jẹ ìbànújẹ́ gbogbo ẹni tó ṣe ìbànújẹ́ lóúnjẹ tẹ́mi lè jẹ àbí kọ́mọ mi lè jẹ èmi ò ní jẹ ìbànújẹ́ ọmọ mi ò ní jẹ ìbànújẹ́ àwọn olólùfẹ́ mi ò ní jẹ ìbànújẹ́ gbogbo ẹni ṣe ìwọ ló máa jẹ nǹkan ẹ so shall it be. In Jesus' name we pray. Enemy that hide under my platform. Those people that always go against me, that bring another plow, another, another, another, another face. uh, <laughs> fake account under my platform <laughs> that they always wọ́n máa ń gba contract wọ́n gba owó láti gbógun tì mí gbogbo ẹni máa ń gbowó àtẹni máa ń sanwó láti máa dáná ogun tì mí ọrùn sí ogun tì wọ́n ní ọ̀tún àti lọ́sì níwájú àti lẹ́yìn má jọ sinmi ọ̀tá ayé mi gbọ́rọ̀ olúwa ó ní sinmi ó ní gbádùn bẹ́ẹ̀ lórí kò ní í padà Jésù lọ́wọ́ this is my voice àti inú bá dẹ̀ bí ẹ kì í ṣe dandan kó o wá tó ti yé everybody with their voice with their language with their pẹ̀lú ohun wọn okay everybody with their with their i mean with their turned up. i mean with their uh, voice with their life i mean with the gift God has given to them like the way my voice used to sound like a thunder is a gift okay So if it's too hot for you, like too hot for you, you're, you're here, I'm sorry. It's not because I want you, you know. It's just like ẹlò ohun ẹlòmíì á kẹ̀ bí ohun ẹmọ ẹni tó ti jẹ nǹkan ohun ẹ̀ á kẹ̀ gbogbo ti understand ẹlòmíì kẹ̀dẹ̀ ohun ẹ̀ sound ẹ̀ understand gbogbo ìbànújẹ́ tí a ṣe bí oúnjẹ gbogbo ẹni ṣe ìbànújẹ́ gbogbo ẹni parapọ̀ láti ṣe ìbànújẹ́ fún mi ó yẹ máa jẹ nǹkan yín tọmọtọmọ yín ó yẹ máa jẹ nǹkan yín lórúkọ jésù gbogbo ẹni ṣe ìbànújẹ́ láti fi bó èmi àtọmọ mi ó yẹ ìwọ ló ní ìbànújẹ́ rẹ ó yẹ máa jẹ lórúkọ jésù gbogbo ẹni ṣe ìbànújẹ́ gbogbo ẹni bẹ èèyàn ti mọ́ra láti ṣe ìbànújẹ́ àti ìpọ́njú fún èmi ó yẹ ìwọ tó o ṣe ni kò jẹ nǹkan lórúkọ jésù ó yẹ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ ò ní jẹ ìpọ́njú ẹ ò ní jẹ ìbànújẹ́ mi ò ní jẹ ìpọ́njú ò ní jẹ ìbànújẹ́ ọmọ mi ò ní jẹ all the people sending one blessing or the other one love or the other in the spirit or physically to me that you are good o oh, wá láti bá lati láti máa gbógun tayọ̀ mi láti máa dààmú ayé mi ọlọ́run ò ní gbógun tì ẹ́ the Lord will answer your prayer so shall it be gbogbo ọ̀tá tó darapọ̀ mọ́ platform láti máa da platform láàmú pé ẹ̀yin ọ̀tá ni máa gbàdúrà fún ẹ sì máa dà mí láàmú gbogbo ẹni tí bá gbàdúrà fún tó bá dà mí láàmú kí ọlọ́run tó da ayé àti ọ̀run kó dẹ̀ ẹ́ láàmú ọlọ́run tó da sódòmù àti gòmárà tó dáná sun sódòmù àti gòmárà kó dáná sun ẹ gbogbo ẹni tí bá gbàdúrà fún tó ń yọ ayé mi lẹ́nu gbogbo ẹni tí bá wíṣì dáadáa tó ń damú ayé mi ọlọ́run kó dáná sun ẹ iná tàbí jó sódòmù àti gòmárà kọ́lọ́run burú ẹ bẹ́ẹ̀ ló máa rí kò ní padà gbogbo ẹni fẹ́ràn mẹ́ gbogbo Almighty God strength me and you. May Almighty show us favor. You shall be favored. Good health, long life, and prosperity shall be your portion. The Lord shall open door for you. In Jesus' name. Gbogbo ẹnikẹ́ni tó bá lò mama molest me. mi. Ẹni gbowó àtẹni sanwó the Lord will molest you. So shall it be. But you, and ẹ̀yin olólùfẹ́ tèmi, you will not be molested. Whatever the enemy have done to make you sad the Lord will turn it around to make you happy. Those things they've sent to destroy you, they will build you. The enemy shall fall for your sake. They shall fall for my sake. In the name of the Father, the Son, and the Holy Spirit. Ọlọ́run ẹ ṣé gan ni, I worship you, Lord. Ọlọ́run ẹ ṣé, Ọlọ́run ẹ ṣé, Ọlọ́run ẹ ṣé, Ọlọ́run ẹ ṣé. Gbogbo ọ̀tá mi, ẹ máa gbèrè tìjú. Ẹ̀yin ọ̀rẹ́ mi, ẹ máa gbèrè ohun rere lórúkọ Jésù. Gbogbo rere tí ẹ bá ti ṣe fún mi, àdé tí n bá ti ṣe ọ̀run san tèmi fún mi ó san tìyín fún yín bẹ́ẹ̀ lórí kò ní padà a ò ní gbọ́mọ pé a ò ní gbọ́mọ sí bẹ́ẹ̀ lórí o in Jesus name amen thank you father yes olùfẹ́ jésù kristu olúwa wa fẹ́ mọ̀ ti ọlọ́run kí n tó máa lọ kí n tó share grace in sin don't forget a lot of people in our country when they see you like a <laughs> oh god eh, anyway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 Look at my face. I will rise and shine, for my light has come. Bye for now. See you again.